ìgbòho ìtòkì tí ọ̀dọ̀ wọn wà lẹ́yìn ìgbòho pàpà ọ̀sán kan. Àtọ̀rọ̀ ìgbéyà ìgbìyà wọn wá tó àdúgbò ara nínú ọ̀nà Muhammad lọ́wọ́ wá ìgbà alára àwọn ìgbésẹ̀. Àbẹ́bí pẹ̀lú wa ní àbí ìfẹ́ ìgbòho ìpàpà lọ́wọ́ wá àbẹ́bí ìfẹ́ ìgbòho àwọn àdúgbò ara nínú ọ̀nà

له يكون الرسل Thank you. nípa àìsàkínú ìfẹ́ wàtúndà ìṣẹ̀dá àìsàn bí wàtúndà ìfẹ́ bí ó ti wáyé ayé tó ní àìbọ̀ wáyé wà nípa rẹ̀. àwọn àgbẹ̀wò ní ibi tí ó sọ̀rọ̀ wáyé ìtòkù pàtàkì ní àti ìparí ìṣàkóso. lọ́nà ìlànà yìí nígbẹ̀rẹ̀ àti ìṣẹ̀lẹ̀ láti ọ̀gbọ́n ọ̀rọ̀ ẹni yóò tó bá tó wá ilé rẹ̀ ìdíje ọlọ́run ni bẹ́ẹ̀ ni ẹni tó bá tó wá ìdíje rẹ̀ ìdíje ọlọ́run ni àti ìdíje kan tó wá sẹ́wọ̀n pẹ̀lú pé ọ̀sìnkẹ̀ jáde bá wọn ní ìlú náà kí wọ́n ẹgbẹ́ yóò tẹ̀lé ni ó wá ìdúrà lọ́dọ̀ ó sì pa ìrẹ̀lẹ̀ wọn ká ọlọ́run ti ìdílé ìwà ọ̀sùn ní ìsọ̀lá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. batali yusuf nanu kuya ko bari ke bari yusuf ke au hinda ke ba asu da ke ada ban ke umma asse ke ada ban ni rokko mutta jado mawasuf bí ó ti gbàgbọ́ lóhùn sí òun báyìí kọ́ ẹni ló gbọ́dọ̀ àbí ọ̀yá ti kí wọ́n rí abẹ́tẹ̀ sọ̀rọ̀ fún wa lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ìgbà wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ilẹ̀ ìkọ̀lẹ́ ìlú ọ̀gá àbí ìwọ̀ báyìí ló ṣe tó ní ìjọba títì láwùjọ bàbá àti ìyá ẹ̀yẹ ṣèkó ní ìlú láwùjọ bàbá rẹ̀ àti ní ó wà fún pípẹ́ lágbájá ilé tó rẹ̀ kò ní ìlú lọ́wọ́ bá rẹ̀. Ìyẹn ló ṣe pé tí wọ́n bá ń sọ pé àwọn ọ̀rẹ́ ti kú sí. Inú àwọn kàtàkì ìjọba ti fún ayé wa ni pé ó rọrùn káwọn ẹni ìṣòro kékeré tí wọ́n bá wọ sí òkú ìdè. Wọ́n ti lò kẹ́kẹ́ ní yóò dìde èsì ẹni ó bá wọ̀ ẹ́ òkú yẹn yóò kọ òwúrò rẹ̀ yóò sì máa bọ̀ ní ìkẹta òye pé yóò máa bọ̀ ní ìkẹta òye pé ìgbọ́ jẹ́ pé ṣe ìbọn tó ti mọ́ pọ̀ lójú wọn ti fi hàn lójú ayé ọ̀dáwọ̀ ọ̀dọ́ láwọn ọ̀dọ́ ni wọ́n darí nínú. Àlejò ìwọ̀n wọn wà lọ́wọ́ ó ní mo fẹ́ kí a túbọ̀ síwájú sí nínú òfìsí ẹ̀kọ́ kan yóò wáyé. Wọ́n yóò tẹ̀lé ìfẹ́ sí àyùsọ́jì dára Thank you. àtúntò ní ọlọ́run báyìí sọ ìgbà tí ọba dúró sílé ìfẹ́ yóò wá lé yóò wá sí yóò wá sí ẹ̀sìn ló ti dé ló kó ti dé pẹ̀lú ìyọ̀tọ̀ lọ́wọ́ ọba ìgbà tẹ̀lé yóò wá ti dé yóò wá ẹsẹ̀ yóò wá sọ yóò wá sọ ní pé káwá lọ́wọ́ ọ̀dọ́ báyìí ẹni yóò kọ́ wá dá ìwọ́ bí i àtúwọ́ wọn á ti dá àdúgbò bọ̀. sórí ìwọ́tẹ̀lẹ̀ sọ fún ọba nínú ọlọ́run ló pa ní òun náà lọ́wọ́ àti ìgbé. Ìwọ yìí èyí ọlọ́run ni ọlọ́run ọba ọba tó dáni wáyé ọba tó darí àlàáfọ̀ nínú ìjọba tó kú. Ìwọ yìí mọ̀ tá ọlọ́run ló jẹ́. Àlejò ọ̀pọ̀ ọ̀wà ìjọba ó ní pàtàkì ìlú àwọn ojú ọ̀sán ọlọ́run ló wà tẹ̀lé bẹ́ẹ̀. Yorùbá ìlà kúrú wọ́n pọ̀ sẹ́yìn àti ọ̀dí kàdéjì ìyàwó. Ọlọ́run ọba fúnra ló ti lókùn ẹ̀sìn ní gbogbo ọ̀sìn dáadáa sí ọ̀sán ọlọ́run lọ́gbẹ̀ẹ́. que báyìí kan alẹ́sọ̀rọ̀ wọn lọ rẹ̀ que ó yẹ ìkọ̀lẹ́ ìsọ̀rọ̀ àtúntò kékeré rẹ̀ nínú abúlé tó lè que wà ní ìsọ̀ ìsẹ̀lẹ̀ ìsẹ̀lẹ̀ ìyá ọ̀sán àtẹ̀kọ́ kọ̀tẹ́kọ̀ wọ̀yẹ́ wọn á máa sọ̀rọ̀ alẹ́bíkọ̀ sí ẹ̀dá ẹ̀dá tẹ̀lẹ̀ yóò pàṣẹ fún sẹ́ni yóò pàṣẹ fún sẹ́ni ọ̀wà àrùn bẹ́ẹ̀ yóò pàṣẹ para que kí ó jọba que bẹ́ẹ̀ débi pé àwọn ìlú mi wọ́n bá láwọn ọ̀gbà tó gẹ́gẹ́ bí olóòtú gbogbo òjò owó pátá yóò pàṣẹ fún mi yóò pè yóò pàṣẹ fún mi yóò ní yóò máa jáde lẹ́yìn níbi sí àwọn tí fún wa

lantaran dia Allah minta kepada kita dia itu. Bagi saya mulanya pada itu adalah inna wa ta'ala Allah berikan faham, Allah berikan ilmu. Allah sudah berikan kita semua juga. Untuk tujuan itu, kita kata-kata ini bukan mereka berikan kepada Allah. Allah mereka berikan. Thank you untuk berbaik dengan kita. Pada inna korban aku korban lupa dan kita jadi untuk semua. Untuk itu kita pada orang untuk itu sendiri. Untuk itu orang ini lain lagi makin kuat untuk menjadi untuk lupa dengan kita jadi. Untuk menjadi untuk ini ini boleh menjadi alam umum alam ini non accettato, chi non accettato, non c'è il nuovo, perché adesso la gente ha un sentimento di tanti non c'è la parola di tutti gli altri. E io penso quando io chiedo in cara, ah, si chiama la Bibbia, ah, si chiama la Bibbia, ah, la Bibbia, ah, la Bibbia, kita mungkin tahu ini kita mungkin tahu yang baru berdua ada berhenti dulu tahu semua yang baru makola ini dia kita mungkin ya Rasulullah kita mungkin mungkin baik dalam berdoa kita berdoa awal kita dulu awal kita semua kita berdoa itu berbeda dengan kutipan. Ini adalah yang mati. Ini jadi orang yang berkorban di bawah hidup. Orang ini adalah. Kutipan manusia bukan hanya kita di bawah hidup. Tetapi semua kita ada di dunia ini berlaku. Anak zaman yang paling baik, anak zaman yang paling baik, anak zaman yang paling baik. Itu saya. Semua manusia sudah itu. Mereka orang

我的世界。 que